أدى الأمانة وبلغ الرسالة ونصح للأمة وزجرة اللهم فصل وسلم وبارك ورحم على هذا النبي الكريم المصطفى المبعوث رحمة للعالمين عزيز ما عنتم حريص عليكم للمؤمنين ورؤوف رحيم اللهم يا معلم ابراهيم علمنا ويعم فهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير اذا سوره كافر اتبع ita ẹ̀dá ابن اشقاها al'umma na yi bai jana zanen gwacika ga fata har a ci bai jebana etu ga bukatun yi na kitso ike sun nawe a shikọ ha mani wa eh brown káàkiri na yi bai jebana náà abeda na fe da egbon fe eye gan fe da egbon fe eye gan afe gan no be ja susan egbo bibi ugbo oúnjẹ egbo gigi ugbo dèjì fúnra ó nana kíjọ yeju kú bàbà na sọkọ wọn na wọn kò bí àyà nínú. wọn kan gan nga ye masarci ji ma alimtu lakum min ilahi gairi mi ke otun ga aja ni zana ga gagaji amma gaji na ko zana ga gana lugwa amma ga lugwa na bambe mina zima upa wana Allah yigazi upa wana Allah ngai yaye ni mana ni fochoyi amma daga ne ya wani ngala ulotayo من فاتر السماء وأنزل الأمطار وأسمى الأذان Allahu rabbuna a cikin mafiye ilawun awuya wọn bẹ ke kakunai da bagin na mini family ya tso bẹ yi wazi jina wọn mi jẹba nga yẹ gani ga ta kwa abana ko nga ana rabbukum al'ala ee katso echi na jiye e na gadabo minu sau ẹgbẹ́ nzumago ayé mafari láàyè wọn fa àkàzà wọn na kánà na ákẹ́rẹ́ kọlùkùnlá ẹgbẹ́ ní wọn káyìn gà má yìí ga أشقاها قرآن نانا النبي موسى بريزن قبه وابع دين السوا وما بلا wato yana jijiya na doku tikin mu annabi musa su kuda tso ga hustu bi rabbi

ebe na uje daga ga ya na uga ji na efo alike ya na ya katin so arajilin muni ni mini alfarauna mu ce gagaganci kenda muhallimu bela ganna gbagan zuma tuwana ya gaza bagi wu kuma kuye ya wula ya ebe na uga sokwa gbauya mona a ciga ko a ciga kasu a ciga wani game na wani zai yayo mutu ka mu manya na wani gana ci buwan wade ya ma de kafin shanaki ya kaumi ko man na ji wasu ganci lakum ni mulkul yau idan wani na zahiri na fil ardi ya ga mu yake tikin bo ya ga gaci jau ya ga ma gaci jikiyo àti lúgbọ́ iná gbẹ́ngbà mi túye ẹgbọ́ fámìlì nílẹ̀ ìná na náà kò gẹ̀sìkẹ́ mi ní lẹ́ẹ̀bẹ̀ẹ́ náà ọmọ ni zílẹ̀ ẹ̀bọ̀ mi ọ́ ní bá sì láì láti قال فرعون فرعون ga وانا يكيغا in the same ga yọ àmọ́ a ìdá lọ́lọ́ lóyún lọ́lọ́ àmọ́ wọ́n tó owó wọ́n á jí káwọn lẹ́bẹ̀ẹ́ yín náà ẹ̀sùn àdékẹ́ ló wà náà ega le ndochi elu uge ga ene na lechi ga ene ma ọma ahadiku ebe na na ala ekwe nwunye ya ga ebe ga ila sabin rashi sai ya kuna taju gana ebe mo ina gbogo rajulun muminu mini ahalima ya kwana ni ga ala nwunye na ma ya kwa wanyi ega na ni ga ga ene ma ga na taju ga ɛda baa ni meke yi wo kpa kebe ɔkala lezi amana famili anana n'ayi maa nu dzi na nga ya kaw ni emi ahafu alaikum misila yawo mi na ahazani nga yi de labari nya na ne yi gbɔ gana kaw atsi dɔ yewu asese kaw mu sɔɔlɛ. yewo asese kawo tuba yewo asese me sun da ne ja ne de de mo ati misila dadi kawo nuyi wa adi wa samud wallazina min ba'di na da ne kun de de mo inni ahafu misila ku bati fi ili'in wa huwa ma ahlakahum Allah bi sai ci jan za ba je kawai ni be do sai na uja ka daga yana da yi na la lugon wa Qur'an ma ni feji fassara Qur'an unga inni afa alaikum misla yawmin ahzabi so ko ce ji fassara mani wumin azabu a ci ga ko ga dabi kawmi fir'aun kawmi nuyi wa had wa samud wallazina min ba'di wa man la yuridu zulma wune ga ya wu annabi musa be ji wu be ji wu dina kuyore eyan wuyore allah kuma ma yuridu zulma lil ibadi so ya ce wa dina kuna gati da ya zauji na waya kauni man wazin da jesu ba anabi musa da hutu mapa òun sọ̀kọ́ tuntun sọ̀kọ́ tí yíò bá ń gẹ̀rẹ́ bá ń gẹ̀rẹ́ nnẹ́mà bí sọ́wọ́n ayi family nini eji nini anabi musa di family nidi aya umaki eji eji mi sun nidi aya dana ji mulki da babu kangana nga ya kawmi ye ezami yi ini ahafu wale kawmi kawmi wega me sun da yaye yawma tanadi ekona gaye yi uma bayan ya ya maga ya na ya maga ya wuce ya da ya na na. wa mafi na kaci ba uma ya da gwaya wayo agagi na alijan na shi a magaye agagi ni na shi a magaye ma yawuci ya gina alijan na shi iye da ona na ayé yẹn da zuma yi yẹn wuce ọdún yẹn don do dabo na ma dushu na ebe na gaga ya ahala alijan na khuludun khuludun khuludun agaga abada ba ga obi a ya gini alijan na ji efe efe ebo efe efe ebo ema efe efe ebo ya ahala nari ya gini na ji xoludu ni xoludu ni xoludu efi efi bo gbegbe na gbegbe na gbegbe na na ẹ má zùdà. nini yɛ ma na yɛ ma ta tete wo bɔ bɛɛ na nini ma yɛ gbanyin na yɛ gbanyin wɔ gaa na ɛ fo na yɛ gɛdaa na wɔ adabo mímá dẹ́bó wà lé mímá lé àmàtòmí tòye sọ̀kọ́ ilé ìyè záfàgọ́n ìwà ní. tó tsali wàzà ndòndò ní dààbò ní lónà. àtàtò ìwọ̀n náà lá dààbò náà wọ́n lá kéde yàn án tó tsali gbogbo náà. oh harbi on oh. kana badu li ba e gimi na ja ga da gimi aljanna ji yau matana da ga e gimi na ja ga da gimi aljanna ji e gimi aljanna ji ma ga be e na ji yau matana

nke taga toe na na afina ebo na tsama faali waje di tuma wa ada rabbuka haqqan mba na to echi ya ga ga be na ni bana na gana ya suna ya suga yesu fassara yau na da ji a waya da cibo suratul haram a ga ee a tuna da ku ga kendo a fe ga jona amma yewa wuce egimi na yewa wuce bai ji kici jiyan egimi alijan na ji wata jumla na ji fassara na yau matanadi efo leba yunadi ahalan nari yanat ahalun nari ahalal janna egimina yi a ca yi aljanna yi kewa da yau an afidu alaina min alimai aw mimma razakakum Allahu eya anu ye kwa fi derejawo enabo atio amake na die pa ne yo kati o gaga na pa jani na e pa oro te bo ani na le gaga pa ni nuwa ye wa bana nuwa nuwa nuwa wuce kya ce zafi na ne nuwo ngba wa ma sani olobi ce olobi gangan na wa wòye ọlọ́wọ́ fi ọ̀dọ́ mínísà méjì aga wà ní wọn bẹ̀ yín na wọ́n gá fi ọ̀dọ́ mínísà méjì wà ní na náà ba edzi ni. So sokɔnu gunu yi jiwe yi awɔ awɔ bɛ yi ga awɔ bɛ yi mɔ. efɔne egi egi na yɛlɛ jɛn ne yɛ matsa no efɔne egi mi ne yɛ tigi na egi na ma ba bɛ ana esa na ma agye kini na. yawma tuwalluna mudbirin asiro kashe ya wa wuce bayi na ya ma pa efo na ga iye ga ebe dushin da na ba na efe dushi da na agaju kola shi maga e gazo bi huya na pila tuwa ibi da cewa likiyani wazo muje tawe te duda ko yi gangan wa biyani iga kogun ke doji eti ayi bomo wọ́n máa zùn mọ́ oje táwọn wọ́n fi èdè ó zùkọ́ ìsòkò nù dání níṣẹ́ èdè ṣe ìsòkò tó yẹ wọn náà lọ yín kó jìnnì ṣe àṣìyí náà tó yẹ wọn náà wọ́n ṣì ṣì dáná záà ṣùfọ́ gábẹ́ nímọ̀ Allah. aláwò wúwà lè mọ́ṣítẹ̀rí wọn náà nù mú bí. máa lẹ́kùn mí náà láì mí ni aásìm ẹlú wa wọ́gàn kamino egimi alijanna je ga gimina shiga aluwa woga aga wa wuce na madana na legie eje le ne ebe ele imiye imi ele baye amma ba na gide ne makana dan nan do ma lai la da zanu kena e ya zan ma dan ba zanu ga wa ma ga ga jina zai le gan na kan shi le zima ole ga eji aka ya wabeghị ngawo nga dị nna kama na eji doku fie ona da agbagbo nne ada gboga agaga kije ahụ malikum min ga adewuce na labeye yi na na bigi bi lo na oga wa lo a ye na da ona begi na lugwa woga ije po ni po da uto abo ye na me wa na ye de ani na we wa na ye de oga oga ye de me wa uche be oyi ngato ina na ji po uche ina na ma ji po ne sokoi bo ana malakun mímẹ̀ láyé mímẹ̀ àṣì ana àgbà mi àká ìbọ̀ àmàgbọ́ yà àgbọ̀ mi tó bọ̀ nù ọmọ ìlú nílì náà fọmọ àlọ wù ní àrùn zandolo na ayè kó ne dza na wù nà nga wà lé ne wà ń jò zandolo na ayè kó wà ń jò wù nà wọn àyè tsi kó kòtò lẹ́à kutu kí o tó bá wà ní kí o wọn ta. an kale da bayo zai ji wazin nan annabi musa yau kashi annabi haruna kashi rajulun mu'minun min al fir'auna sai ma mai ji wazin nan in ga daga ce wayo ya ci qur'an ne je ke ba na wati yana zai ji wazin rajulun mu'minun la al-qiyamah nga mai gaya na na nashi kai na ji faruwa e kwanaki ya ne wani kaza na kana tutu na laya da ka sannan ko gani wula da ya gani wani ma mu ji ne wani pasanti na kuka ji wa su ne nga na na majiga kan usabe magwa ولقد جاءكم ولقد جاءكم sábà. láti lọ. nga wani kari ja Yusuf. yusufu ega kafi musu bena yusufu ndakwa ndakwa yi musa kan yi يقول لك يوسف متكا اجي يعقوب عليهم الصلاة والسلام من قبل كافي موسى بهارون نيجي na ادنا amadana bilibayinati ke kana gala wuza uga ye wona ene ye gale wa gomiani amanga betu achi achi no kere ji be musa to aru da gana ya wuce ga fe ji be to yusuf ebe ni ce ya ni wa ma zulto fi shakki mimma ja'akum bi yanu be ya ebe ina ya dunje wuya agan uga ya dunje wuya uga ga soko ya dunje soko e ga mutu ba jerojulu mu'minu min al-nam ebedatu ata izaja ati no ata izara alaka arabe kamuna yusufu bi aje aje ni fa antum kọlitu suwere gan lẹyìn ìbásùlá omi báyìí ni ọ̀rọ̀ sùwúlá yusufu atua ayé zanbẹ ti tún bẹ zunubu gbẹ sọkọ gbẹ bíà. kan kega ni san lo ti tun be mu mo be to a tun be kega go ye go kaya go e go inna hu man yakun rasula Nabi ba san ma min ba ni rasula ka kawo mushi kai al'arab lin nabi kendo makaci ya tuwa daga annabi ne ya ayu annabi na zara alaihi zikira innaka la majnun ya wani lalawa ideya wani allawa ideya wani ta kome ta wato ba sakwaka kazalika kendo aga gane ya ni gaga dana yudhillu lahu man huwa musrifu landan da na gi bana gogi na bwana ya ci gaja paye gon ke boro lugwa boro ga wayo amma wa lu ele guji ke ayo oji boro murta musafe gaga ngayo kashbuji waya yudhilluhu llahu bishirkihi wa takadhibihi wa shakkihi eguta pambada biwuyo eyene wen lapa soko bacina wọn lugu gobe soko gbawugiya gama na zucina wen igana tutuna wọn lugu kege ya ya gaga ke ta ina dana eguta kebe alazina yujadiluna fi ayatina yana ya cekwa da yi na ya gaji ya yi bo a guje ganya na da gairi sultanin ata'u amma da gamin nan da agwa su na be da gai bayi bo lo ba na na a ci ga kabura makatan inda la'i nan ba su ko e ba za hannajo wa gbogba wa'in lazina amanu nan goyen zane na shi eba e bayan zane ya yi mari lo ba su ko kabura wa gbogba kazalika yatba'u Allah ala kulli kalbin mutakabbir ya ci ganga zandan doga ga gaje dujuya ya laza don da wuna gauna kafin mu bi laza na gauna yana ya kwace gobe mutu layu da ya kwace gobe mutu jiki a jabba onga za wọn onga alawọn zọn fi guba ngọ lẹgẹ funfuru ẹ zọn àmà àzà méjì wúyẹ dà ẹ kíba agaza wanji wansu sufi kuba unji bebia akimki jabaru dano ebu wota soko bete jansu ya betuli ema gibi ema tigilopa ama adeza na kaina ẹ làwọn ọdẹ قال فرعون واز لمن يواز أبو وقال فرعون يا هامان بن لي صرحا لعلي أبلغ الأسباب إيه. أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا إيه. وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما ọmọ ẹ̀dùn pàmò fèbè ó ilé ààrẹ náà ń yọ àgẹ́ ńlá màálùmù ilé ààrẹ ẹ̀ṣẹ̀ sóde ẹ̀wọ̀n ẹ̀yọ ẹ̀gá ìlú ẹ̀fẹ́ ìṣẹ̀ náà tó. kandun da tsoye shiga ga ogan ji kyau a jiji nan oga ji ụmụ ntụ mana man na wazi na wasan jire na wajani wa furaun na bimiyani un jiye da ya ji bukiyan ya ji bubai kuma kuti bukiyu na waje da na gwa kendo abeji be oyina nya ci gaji da zane ji mutakabbirin jabbari na yau ina ji bayanin gaji da ababen ku ala fir'aun eh waziri illa bai ewe gana eji eji gana nga yiwo eto nyene ya ji ba ni na igala gaga ganna ja chama atu bahar be sama we wa ga ndu le so koy mu so so e aye za ya ba cha ji suru o alaba wa be ye kun akun ye kun abe pata baji za hangi na boti ka bi jin dan nan oga qur'an pa ti buta ade zan dan da na beyin je na sunnu do ko al qur'an ni ji zina na ji qur'an e ga mi ka bu baka mo ana rabbukum ma alimtu lakum min ilahi tẹ́lẹ̀ mẹ́gá ìlà òun ẹ̀hónú tọ́wọ́nà da ìlà wíwí iná ẹ̀nàjà anamọ̀ ọgálùdà àgọ́gẹ́ ìdàbà mọ́làmbọ́chí wọ́n láàgá gẹ̀ẹ́nẹ́lá òbẹ́nẹ́dẹ́nà wọ́n mọ́ láàgá gáwọn ilé ẹ̀nẹ́lá òbẹ́nẹ́yà ya, òjì ẹ̀fọ́ ṣìbà náà sọ́kọ́ na mi tí ní dìkì nga bẹ́ẹ̀ kan wọ́n ṣáàgò ẹ̀yà níní ẹ̀yà shiba, 40 years azun zakka sallah hajj uda buga ki jẹun nga ìlàwọ̀ ni wo máa yẹ dájú bẹ kí ọ lẹ ìlàwọ̀ mọ̀sọ́sọ́ wọn gàgà rọ́bù ngamọ́ mọ́nà nga tó sọ́ de na ọ̀hún na a ṣìgá àmọ́ wọn kò kẹ́ bá gbà nga láwọn àyè àṣìká ha wọn gbọ́ ti ká gàdá ndọ́ndọ́ náà sọ́kọ́ jìnjìn náà mo gbọ́ tí kágàdà ndọ́ndọ̀ náà bẹ́ẹ̀ yẹ bẹ́ẹ̀ náà. nyɛ ne yɛ tawu yi diya na nyɛwu ti diɛ tɛtɛ nye rayuwa musulumi bɔr n diɛ tɛtɛ nyi wura o ma diɛ fa tɛtɛ nyi dɛ bɔ zana tɔra yɛ kɛsɔ etsiya na emana dɛ bi wɛ wɔ na zan dɔn dɔ awa dɛ nu ka sata tun bi wɛ na. eze nwee dabe onye a siri okwu bichi uchi egwugwo betapu na beki mgbe eti uchi watiyana ụga kinchile nwata kule nwada wani nga wata kunna tiya kimbona nwunye ya anyị egwu ma nwụso beta kunna anyị ebe na e bichi nwa gbogbo bi nwanyị nwa alụgwa na na nyiwe ya na kendo ŋun kan ye le ana bitiw bɛ gun gɔdun yi ma ŋun ka taa kun na wa cɛ e bo ŋun bo ye o ka cɛ e bo la n dɔ ci bo k'a b'u ka wa taa kun na ma ŋun ka bɛ ŋun ti bɛ tuma ka wa pa ka cɛ wa pa wa pa e ta in bɛ bɔ hali ti. a máa wà píye asọ̀hábò ṣe máa ń wọ́n máa sọ̀hábò ṣe máa ń ameji gwa pɛ ayi dawuna zizi yi zame je da gwa piri aga ta kun nene anji kekere anji kekere ama ta kun lami ni umbe chiba alabo kashi egwali umbe chibo ya ga oga eyin sani umbe chiba agabo ebe na uji pati shimbo ya a chigo nga ina ala ngwuji wani na ntu mini wa echiwa a ntu na chima ikpe ji ya hore adịla efi na jiwuji enu ga aga na achịla bichi uda betakụ beta kuna e afọ biwi nga ya wọn àti kékeré wọn àti kékeré bìtí bẹta kùn jí mi tsi be takun na agagun be dozi yɔ bawo adi kekere takun ti yezu yɔ mi tsi ba kabo eme wa gan wo ke baabo nɔnɔ gadi kelo kezi ma soko ga gan wo ga dzi gangan wa dza ni wo ga gan wa dza gangan wa ye dza to soko gan wa dza wo ga gan wo dzi a dani je lo babo china da ko ma wa kanyu nu ga wa ji awona wa da baza na ji tun so ko la pa inja ko kuma e ka be so ko ga wa ji ni la ko kala fir'aun ya amana ebini li saraha tu dakun ya ni to ki ya ni dakun mu kiwuto fenlo wa jirgi shiga fenlo amatu wanda tuba ni wuye na la'aliya eboma abuluwa asibaba ya kona mala'ika ya dabe na min le ya kwanci yan dazan dan su su musa ibe biji shawara babu wadon oga tuto meji mawai gada na waga gungan a ba zai tilga wuce asibaba samawat ya kone je da ce gulo sama na muga man ji fassara ba abun na bugan asibaba abun na turku samawat a shiga bamba ci ga abawa bu samawa fata be ni ga tsani fa attani wallahi lahi musa zana musa wu ci ga wa hu mi yana to na mi ga ma alimutu ilahi gairina na chunle wa inni ay eh, bana la azunnuhu milega nabi musa kaziba ewo wenzo sokondo dabwa qur'an kana ro so dabwa emire ti o gbo benyo bine kuna ofeti eti jini to bazuma aga jibo njima woja da uzuna aga gaga wo dabwa adeza na gomina nga bine kuwa mabaji goba àmọ̀ stéjì sọ̀kọ́ gan kazalika ẹgbẹ́ fúráwùn agikin oleke ndo fúráwùn echichi nane yáà ci gaga zangando ne ìpàdé kókè yáà ci gaga yáà jì lì gàdánwó mìíràn gan tẹ̀lé máa gan mẹ́tí yìí bẹ́ẹ̀ tiẹ̀ bá ní gan kura jẹ́ ẹbí wọn gan ló kura yín ní mọ́ ẹbí wọn gan ló kura yín dá mọ́ ọmọ ló bá ní gan náà ń lọ gàmọ́ náà wọ́n zọ́ mọ̀sọ́sù gan lòlò ń wọ́n gan wọ́n bẹ tó pa wọn yìí àmọ́ àwọn àbá bí wù nàdà ń dẹ́gbẹ̀ẹ́ náà ló sàn náà ga tí du náà ọ̀tẹ́ náà wọ́n ẹ̀ wújì náà wọ́n yín ọ́ àti kí káyọ̀ ní ìmẹ́jọ ẹ̀dẹ̀gbẹ̀rún ti bá bani ke paul mẹ́rànú tún ẹ lọ́wọ́ ẹ̀ mí ẹ̀ tún ẹ ayọ̀ ọ̀gá ìyẹ̀wù kí ó dé tún ẹ. kazalika kenda ijibe fura'auna e da idana ya ci gaga zayyana ni fura'auna wato suwa maniyi jẹjẹbọyẹ tún zonyi na ne fura awọn na awọn saafi wosu da akyew kan ansa bi yi yɛkɔ na wɔn adakye le sokoe na wɔn da baaga na soso wɔn da tu na wɔn adakye do le sokoe na wɔn tu bɔ wɔate gana ne ga kare ɛnna nnama wɔn ebe na kuja tuba sokwa kan sokwa ma n ganye na ajana kaso anji sokwa ma wa ma kaidu fir'auna eye na fir'auna ji pata ebe ụda anabi musa kinna anabi musa na ade gaga ìyẹn gị ń mini famile o ń gé gi kò bí mi lẹ́jọ́ ndia zana mu wuya ga wa ba ujire na ga ba ujire zana ma ne mi musa ya ke ga wa ba ujire u ti ba be sokwe sokwe ti la yu no ga ba ujire ani o ah anan da yaro na jina amu tuma pa me yeju e bana special request o وزيرا واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به na anabi haruna alo na nga yegi firawuna elo yi me firawuna na waba wodega yi jama wodega le ye ugina amaya na obi ndu ba ojire fata na zana ba wa yuci jire ne ya yi jani umade kata mba kon na obi ayi ama fe lo da tu da tu firawuna a wajali wazira banjire ne mi gawo ya mi na umo mi ni family ye mi bona wo gawo ye wo le ani mi ni family ye na na wo tu mi lo bu na so ko ga e waziri wo da ba ka bon ngba ga na ji ye ga be daga manji be ne ti ga wazi na ji fraun na na annabi haruna ga ho annabi musa ga ganno wujin na gama annabi musa wana annabi aro na obi ga e kuma tuwani na waje gana kan ma bayan ga shi waye ga kwani aji di semi family ne wacin me wacin ya gaga wacin be wacin ya gaga wato ike dati zollo ci ya e gaci wo ayo e ba alaji ladan un soto bi damuwa lokacin ni gaji da alaji umaru ya gaji yau to alaji baba ya shi ayo e ibe baba yau sarai un ga ewu katun laji baba yi ci shi ya gbarugo ewo katun un ga wòde ka tuna wangi ka soko umele soko ya uwe gbada kamine soko dunga wa bena kacha nga yin uda wuda kamine soko dauna wale soko ya na anabi musa babe kai na ma beji una ikio kai to zanama anabi musa gangaga ya wuda na wọn àmọ ẹgẹ gada nẹgà dánẹgà wọn máa ẹgẹ yẹn wọn wọ́n tíyẹn gẹ́gẹ́ bí wọ́n tíyẹn wọ́n àrẹ lálọ́gádà láwọn àdìmú lánàá wọ́n ti máa lẹ̀ yàyà èdè àjù lọ wọ́n ti mọ̀ álì mọ́ wùtó bèbè mọ́ àti àgàgà mọ̀jáàdù náà pàdù túnà n'èdúwé mọ̀jáàdù náà ti dẹ̀nu tún mú sọ́bà ní. ògá àbẹ̀lẹ̀ ti dẹ̀ fìtẹ́ obìnrin yẹn ṣáńdá nẹ́dẹ̀gbà kókì mọ́ wọ́n ayé yẹn tún ní dáwọ́ èmi kọ́kú dáwọ́ ni èmi náà bẹ káà ní. mo já ètò dẹ́gbẹ́ rẹ̀. nínú káà yẹn yàn mo ti ká yẹn yàn. náà yẹn lọ àtúndà kún apá. ó bá kọ́ àyẹ̀wò òun jìyà ó àwọn yẹn náà ló fẹ́ mi náà fọkún fami. Wàtò àyà ń tukọ̀ náà wọlé. Anẹ́mi mo ṣe tíbi sọ̀kọ́ yà ní ìyá náà bá mi tiré. Mo tún mi zùmọ̀ nígbà ṣe é ń dáná mo bá mi gẹ̀rẹ́ ẹgbẹ́ náà mi sùn tiẹ́ náà mi sùn mi. Ẹ̀dùn yẹn wọ gẹ́gẹ́ mi.

eboyin da ya hankali wa annama kyau ga kuma yawo amana tun da kuya ni na mai dalo sama na eboyin da har tsanci ya musa ya ne ga wuce na wai ganda na wuce ga tsancin da ci da gona ne ne ga mai gani ne ne ni ga mai gani amma ni gaba da tun shayi ya ci da kai da zuzuma waye wọn ichi da shuganci aláwùlà ẹwọn ẹwọn ẹfura nà aláwùlà aláwùmọ. sokoba wà máa ká ibi fọláwùnà ilà fi fọláwùnà wẹ̀yà. àmàlà àdáwọ̀ wẹ̀yà ọ̀ kòńtẹ́ẹ̀mù pẹ̀lú ọ̀dọ́ ọ̀nà dára àgẹ̀gẹ̀ wá wá wọn yọ àmà àgẹ̀gẹ̀ sáwọn wẹ̀yà ọ̀ kòńtẹ́ẹ̀mù pẹ̀lú sokoba fọláwùnà wẹ̀yà máa dín létí kí ẹ̀dàjì wá sí bàbá wọ́n ti ń kí ẹ̀dàjì wá sí bàbá. mi ní àlè fẹ̀rẹ̀ àwọn náà mi ní fámìlì ààbò yà á ni ẹgbẹ́ àlóbè yín ẹgbẹ́ lóbè yín káyà àlóbè yín à ẹgbẹ́ lóbè yín. ètèbè wù ni wọn ànábì mú sọ tó kápá kẹsẹ̀ bọ́ ẹni ẹgbẹ́ mi túmí náà níbẹ̀ yìí dan anabi musa ya gangan ma ngala agaya wayo wa kala allazi amana min ali fir'auna nga ya kaumi yakulu li kaumi ittabi'uni yana mi gangane ya go ahadikum sabila rashadi ya kona tiye ga wude kona na umade garkada na ngana haida owó mi àná musa wọn owó mi àná dẹrù náà wọn tọ́sà náà wà wọ́n eye náà tọ́sà wọ́n gánà tiẹ̀ wọ́n na ẹ̀yẹ tí a lẹ̀ balẹ̀ tí àgọ́ tún lọ nga yẹ buhari ìgbẹ́ sọ̀kọ́ afẹ́gi ntara ní nga gàgànà yìí sọ̀kọ́ afẹ́ bàyẹ̀ yìí sọ̀kọ́ afẹ́ tukpa yìí dẹ́gbọ́ alo baba buhari dẹ́gbọ́ akin baba buhari dẹ́fitẹ́ oyè baba buhari dẹ́tẹ́ akọ́yè baba buhari ṣìṣọ́ oyè baba buhari dẹ́sùmọ́ oyè baba buhari azikẹ́ pátá kọ́ àfihàn baba buhari. soko gaba yi mana soko gaba yi mana soko gaba yi mana soko lubulẹ ẹgún nínú ojú kọmpilẹ òkè òde ẹgún ni o bẹ sokoga bayijima sokoga bayijima sokoga bayijima manke da shi wazi babe ita man wuce allazi amana mini ali fir'aun ga ya kaumi ebe o te ga mu ga gaga musa da annabi arune aji zambi ye furawu na ja ega bio innama azid hayati dunya wa goba gaga wai gaga ya gba mi nga umma ga nabi musa la ci kapa ka sabo ya mi tumi yi la mi tuwe bidayi ba mo nganga na mo ga bidayi ba mo da na tumi to e gani wi bida àṣìkọ́ ǹgbẹ́ nǹkan ni egypt tí ìbá bò ń gbé yà mí tú mi mi yà yẹn yẹn jìjì àbọ̀ yà yẹn yà ǹjì àlẹ́sí àmàna mí nà àlẹ́ fòrò àwùn náà tá àmì yìí má kankan. إنما هذه الحياة الدنيا ولي من ينوي ودانه wanda ya fura wani mulki ne da ba wani adalawa ne a zo a gawu zuwani adalawa ne a wu a gawu wani alagi ya ni kaza ke ke shi tsoye da berekete na akwa da fi gusho alaya ti aba a ga aja ni uga yi mayo na alaya waye wo na a ma ya abu wa wu kan re nuke na waje na arajinu muminun na uke sikireti yi egi emiyo ne pɛnti e yi ma ega ye gama gama aga ye bɔ etso za sanyi bee eza mi. wale man na na ji wai woda ne giye na mai gina tuye na ji mai tuna ala goya ba taka lafiya doron giwa daga kai sai ma'adi na yi gamana ayi tsugire bi dau ta sha gibiya ta na ga gannana zuman gi gangana suworo jan amma yi gire a ci ga sa kole kanni tabo yayi bezo dan ya yayi da gwalubo kaula da afiya kau kun ga benda benda ma afiya sayu إنما هذه الحياة الدنيا matau en mai shiga yau ne wani imin dan ya ji guguru ya stamtau bi sun mai ya zahabu yana waye wa mabayi na beda yana waye lawo mana beda e mautu a beda ayo wa inna la'akira wale fukiya mana ai gawagawa tunanin da sako iya darul karar nga yemi na oga agada ni wa zube ana nga yemi dambodo emi gege na zeji wa no allazi amana na'am man amila sayyi'atan fala yujza to firawuna ga kai wo ai e gana to annabi musa ga to bana annabi musa to annabi haruna ai e gana to ade ka bayan na kibana ai e ga sama da mu ne ya te mu bani be da wanda ya ga tsada ya ye ne ya de te mana ne ya ma ba na ba gi da yin zagi yana na jiya ba gi na uga jiya yin zagi ona yan don da zama ba gi ga jiwo ba ga ona uga to yin zagi a ce ona uga ga ga abubuwa ne e ga tsan kwashi muje ga tsan e ga tsan amiyawa wani ga da ba wani mai le waya e bana waya da tun yi min doci ji o ma da tun ban doci ya aji o an ga dambo wace da tun yi da jiki mbo an to ku ga ne ja na guwo a shiga ohun kyau hanyar an ti zane su kopa da su mona si da oga mine ola أتلو رجل مؤمن من آل فرعون وكمان يعمل السيئة بابا زنبان بابا ينجي نجي فلا يجزى أكتب نكم يوين إلا مثلها سيدي ليفنا وجنا punishment na ga yiwu na nga magangani bee laifi ya gawa ni ko da abu kashe gawa ni ko da ba ya ziyo ya firauna ya to zandondo wani ana wuda kusa ko maji wa hindu ana a shiga a'a na sawa ni koma azaba na da jiwo na wani azaba na yin jiza na wurayu maji wujewa na in ba fada abu wakil da kuki na firauna zumbe rayu na àmọ́ ala wọn aláàkútó wọn tó yí wọ́n àti àgàdá ohun wọ́n wọn. Tẹ́lá ìjìdá ilẹ̀ mi sílẹ̀. Ọmọ ní àmìlẹ̀ sọ́ọ̀lì à, àbúgámigẹ́ yà mẹ́tì. Sàmúlò ní ọmọgá yẹn ní jẹ́ ní ẹjí. Zaka ìtumọ̀ àbò, mẹ́ni Zakari ẹ báyìí o, awùnsá káṣí ni o, òun àmọ́ ọ̀mìnú ẹ bó sọ̀kọ́ bọ̀ mú jọ atuna mbembe etu kasha atu ayetu keba atuna mbembe etu zandondo galo tunejena baji yo kashi inzagi eba yo kashi imi ama sharti na lawo ga amfani tun da nenu ga kiyo owuwa mu'minu ebana la yakabalu lahu li amala salih illa min mu'minin e eh, gotu wangi na za wangi lona e eh, gotu guru na za guru lona sai ga imam jibe suna tun etu ilona sako ga fa ulaika ba jin naji yadkhuluna aljannata aga aga da aljanna wa ulaika idha e ina jin naji yadkhuluna aljannata aga aga da aljanna yurzakuna fiha afi gefi bo àfẹ́jì kí o ó jẹ́ tún àlìjẹ́ ńnà bọ́ ni ètò náà ń gàlù àlìjẹ́ ńnà èso àdẹ́bọ̀ kún lílá kéto yẹn lítà fi nana ó da àlìjẹ́ ńnà bọ́ àmẹ́ lélẹ̀ à àmẹ́ bọ́ à yẹn náà mẹ́ jìnnà èsàwọ̀n yẹn náà mẹ́ fínà ń jẹ́ ìrọ̀lẹ́ ẹ̀jì bóòrì wù náà umela mẹ́ kàn yé yá náà àdé mi ti ṣe ń ṣe na wofe ju nyam nyam nyam nyam na na kabe ayɛ na ka na wɔlɔ asibiti na lekita si wɔ mi sumɔ aga na you are you are free no meat <laughs> ati go <laughs> gbaami na na wɔ jide lɛ ani na wuce yi we mani na wa ya firi da kami na wa suna da gina kama na ma wa wa bo na wa ji oh kana kan ya mun ya aljanna bo wa pe ji wa pe ya ji yi kama da bo e bo na wo yo lai kan fiti wo be ola yi ya ta ko mun da aljanna bo e tu yo a cha gaga e mi zuwa oyi wote wagwa lo utazwa wote uje daje wagwa pi utazwa wa watia wagwa sun pe jumbe tita chiwo yi ani gina utogbo giore wai kayu waji ka to enji sijo ka woti ukia wa menja e wa gutana ngela sajo ngame la de ugwa lomeo elwa kamichina mitugwa jan la ìlànà kẹ̀kẹ́ ní ọ́ àyíká wọn wà ṣígi wọn yọ. wọ́n gbọ́ sàṣà gbòdògbòdò náà wọ́n gbà lé wà tsetse dán ẹ̀mí wọn náà. anaki agula zi wa bi wula tu yàrá bẹ yi wa kana gan ge ge olóńdà mi ìwé sango lé gúnigúni mi ládà olé wúkí ma ké gbogbo àná nǹkan kú tó táwọn nǹkan abi. màmá ma fi kàṣẹ wọn màmá fi wọn ilé àwọn sì ya gúnigúni káwọn ilé àdán lé o èèfó gún bàbá wọn èèfé òjé ewúro ṣìyàn ọ̀chàgún ni ń ti láló ń eh, ṣe gàngán ọmọ gbọ́n ẹ gàṣẹ èso yìí mọ́ dàbàrà ń bẹ̀tí dẹ́mọ́ náà ẹ̀ jí ní. wọ́n kí ẹ̀bẹ̀yẹ lánàá ṣíw náà kẹ́ńdọ̀ gbogbo ẹ̀ tú ọ̀yìn náà látọ̀ ẹ̀yìn rẹ̀ ń bẹ̀tọ̀ náà ìlò ìnáyìí láàdẹ̀kọ́ láti gàmọ́ ń jí kàtó nye jime alijanna yo tendo ya ji yaji na yanji ci na yaji ko kuma lena nga yaji watu na yaji fweni lena nga yaji su kuma bani wa yebo wa kashi wa sun sun fiwe toto sona panu ni to sun ma gege ji ba, nje gwagawa da ufi ba ndega zo ana shiji sun wa kàfi mọ omi oṣù yìí náà mẹta máa kún mẹni amílẹ sọọni ẹ mẹnzẹkẹri àwọn ọ̀nsà wọ́n wà mọ omi nù fáwọn láàyè kàyẹ̀dẹ̀ kọlu nàlẹ jẹ̀nẹ́ta yurzaku na fi ha nìkan yẹn. zai ji wasu da tawar rajulun mominin mini ali anan musa ganare wulade gagato bana wa ya kauni ma liya ad'ukum ila najati meye ibi da kone to mi to yi gada yi gaga wana wata dauna ni ya mai mi ilan na rigan da ya to mi to yi dana to me da tad'unani nga ya iwoga oga odano ena womayeyi nga ena ga gande ganda omana babu ena na iga oga oga odano da nga nga dana tad'unani nga yini li akafura billahi so ko ga gambe nga jima wa ushirika bihi mimangalu wa gbawgini uyinama mi wanza lampau ngene gambe njine na ó ṣeré kà máa lẹ́sàlẹ̀ ní ẹ̀yàlù mi mẹ́tẹ́ kíkẹ́ ọ̀ṣọ́ kó mi gá jí wọn àbáwò kó mi mi gánà lápò wọn àbáwò kó mi gánà lápò wọn àbáwò mi kẹ́ àmọ́ mi kẹ́ gan wọ́n wà láǹpà. wàhánà àdàwùkù mímẹ́ yẹ efe bẹ́ẹ̀ efe ebe ebe azi tomito ye ya lo bayi ya lo ba ni tomito yo ilẹ̀lẹ̀ azizi le ga faari àti gan iye lóyún lónú eba tuni na ọgájú pátá na eba òbu gbó ebu bu ga ṣìgá yàdí ìdá abatuna ga faami ẹ̀ kẹ̀kẹ́ ebo kì í wọ́n sọkú fábìyí bẹ́ẹ̀. lajarama jarama agbomen anna ma tadawuna ni ilay mi ga ebe ji dana laysa lahu da'watu fi duniya wal akhirah yana yi mi ga mben ji dana emi bo ugbo yi na ajiya uchina etuna ga mben lo dana uje kelo keja uji tuna mi alona umaji tuna asiga toyije toku wàhánà màrà dana ẹlẹ́bàánà yẹ àjẹbọ̀ lónìí ilẹ̀ láàyè ya sòkó soko lè mùsèrèfínà ẹ̀dá bá ń lẹ́rì hàn àṣàbù náà tẹ́lẹ̀mọ̀ gúta dẹ̀ kùrọ̀ hàn ndé wà ní kó ya soko ga wa anna likafirina هم المسرفون واجدين وقال وأن الظالمون هم وأن الكافرين هم الظالمون واجدين إذا بكي إذا ببا أما هم بي نسخوا غوغا وإن للمسرفين هم الكافرين ابن زنين إسراف من إيمان سكو وقال الله وإن الظالمين هم الكافرين يقوى بيتسون kalima ya tashi da waci to kamin nan da su kwaji lulabe ebu fiyan ba fawo ya mumini yi wa amma li fasikina wa amma li kafirina barakallahu fi pechule da ko yi da shi an da mini ba na shi aljanna wannan aja zai ji fasikan cayo zai ci bine kwayo zai ji sun gayo amma to ya ci an gawa gawa a su alami shiga yi kafiri jo wa gumi kun ga gawa gawa musiri funa shiga yi kafiri jo wa gumi kun ga gawa gawa fasi funa shiga yi kafiri jo wa gumi a ci ko kalmar jin ci ke bebe ta ko abu be wailun eh, eh, eh, ara'aita allazi yukadhibu bid-din fadhalika allazi yad'u al-yatima wa la yahuddu ala tu'ami eh fawailu mane yoga la ka fawailun lil musallin wuce gi fassara dan ce bo ke allazi nan wa an muka ga fi solati so yace aka ga fi solati wa gumiyari waji o mutum ba sallah ci a gumiyar ba wuce sallah ba yi wannan da sallah ya zane maga ogan abin na wai ci tofi ne na allazi nan an an an muka ga fi fi fiya allazi nan an solatihi annabi ya tuka sallah mu ne fún gàngán náà méje yá yẹ gán. aláàrẹ náà méje yá yẹ sálọ náà ti kàbílí bẹ́ a máa bá a jí bẹ́ ma yẹ gán tó ìtì mú galùkù yìí mọ́. tètè náà ní kàdàdà sọ́nà sọ̀kọ́dọ̀ fọ́sọ̀ tásìkòrò rẹ́júlù mú pa má a ene mai gada na gai goro ya da fa a shiga amma ya ga go to mi to ye be mayi ya de gwayan wọn mani wọn biye ni ga yi na shi dana ba ta ji malin ya ga yayi ma ni ji ne jamu ba ta na fi alijan da mu ani abana alijan ne gala zan don do be abu ya ci ga we ga ke wọn e so e na nja bu lozu ne ga mai guri e zan don do ko adịza na shi abubuwa ni mai na wani wuro na to zai loba malan na alijan na gan wani wuro mai yau ko amma ga ba malan ya ya bai zo wace ga wanda ya koyan bai bo ni ga gana ga mi ma gani ya yi lego mi e da kaba wuce egwazi ibu don egwa lawo a ufa wudi amuri na adamin ba wuri na mawani wani ufe ina ya gole tube ina ya gwa Allah wa wuce da ujira zulun muninu min ali inna la basir bil ibadi so ko te ga na ewu so ko ma te ga ye te na ewu so ko ma ke te ye de gwa ina mi we ayi so sigato de ga Allahu akbar Allahu akbar Allahu akbar ọwọ́ fọwọ́ ní amúrí ilẹ̀ ládà sábàmọ́ kẹ́lìmọ̀ náà dúwà yó lànà dúwà náà bá sọkọ́ máa ń gòtà ké ẹbá náà wùdà ìkíbà ní wọn àgàgà ń dọ̀tí bíà àgà àgà àwù àwù wùzù nínú tó dà ní mọ́mọ́ ń fọ́nà wùdà bọ́ bí ayé wùdà mí nílẹ̀ níjẹ́ gàgà lókàtí nyẹ́ ayé aláwọ̀ awù náà na manga musulunci gigo annabi ibrahima alayhi salatu wa a ci ga a ci ga ka yi janjan da majalisa to nce lagwala egi na zuye ku finwe nkodu yin na ba na bi de kodan da yi na wa gawa da beniya wace lamiye shikin da nga nga ya wuya ya ba yi wuyi ana ji da ji ji da fitila dan ana ji ma be ba sa yi na yi na be ne ona unje ji ga ya ga la ya pa so ko ba chi ma e ga wo ya ma e ga lo ba nda ji ji ma ngba nda ji ji tomosuko ga sama no tomosuko o wi ga babo no na ba jin na kun wazi min zo no wucike na ga jina jina e ebo na wani na wa jina le yani ngo ufo ubi amuri inna la basirun bil ibadi yandan da ne ga paga ya jibe ni na sokwale sai shiga daga kowa kanumun lahu sayyati ma makaru yana kpakpata gaji biyu magyana sokolu ba lewu sai jiniya ba duwa gogani to gwato to alaga alaji wani aga zuwa amaji oke kalima wuce egan ube mewa iwuye gan iwu gan suku tun aduwa ga dan na aduwa ga dan lamari ga ṣe lamari lamari ga ṣiṣi ko awa ba ga yasaci ya tun gbamu wotu ma gbamu ebo na ikadabo kanga biya na wa ke yasiri kinan jatuwa wallahi tallahi summa billahi lazi la ilaha illa huwa waga tsuwa na je mu'minun na ya waya to imani waje shi ma ya zai rajulun wa wufa wudu amuri illa allah inna allah basirun igala abu yake be bazabe kàtẹ́ àléfò bí yẹ ń jí dé náà wọ́n ń fọwọ́ di àmúrí ìnàláyé ìnàlá àbàsí rún tẹ́tọ́ ẹ̀kí àyànjọ́ nga fọwọ́ká wùmùlá kó fọwọ́ká wùmùlá sẹ́yìn àti máa mẹ́kẹ̀rọ yẹn náà pa àti bí wọ́n bá tẹ̀ wọ́n mẹ́jà náà sọ̀kú tọ́ sọ̀kú jí kí ọ sọ̀kú tọ́ wọ́n á kàdé ẹni fìràwùn sókùlẹ̀ àzámi punishment dete na kpaga ba ji ba gi nana so ko ga ite a so ga shiru annar ya'raduna alaiha guduwan wa ashiya afi na jahannama laji aga enaga ga gun alaji enaga ma ga gun lozo ǹjẹ́ Allah subhanahu wa ya danna kibaru kashi wa yawma takumu sa'atu alkiyami ga da beganci a ce gagan adkhilu ala fir'auna ashadda al'azabi na da yin jabele na degiyo ekwa da fi azaba na de kanu eja azaba lozu ile ama eja azaba laji ile gbani na tolaji tolozu to yi gidi efeja rashin kuranu ne ya gba na nga ilayi ya to wani yi ga shi de juna to wani yi ga shi ya nilu ya ba ubadu agwaza o ti ona ini ga tuwangilo e ya lo a miga gaba ne tsanga ya awo laji kagu tun da koko na nko shi oke koko na nko ye tozo o perpesu o ma ke eji jinu jina na na aisha jina o ga yi wa n se foga o ma da na n se rinsu leji ololu se gboro e mai gidan ele koko na nkona ye udzi ŋu edzi ome oke olugboa ekan lume mi nkeze otse ole odo ya zana ŋu se na otse odo ona ose gbɔ ome dzi do arufu kawa to awa zɔ adu abaya a ah, kamara se ba adza. Ah, ci yizo wan yi wangi wuce la zame da kati ubonu da ya nabi na isha ci le bo kenke e safi bo kenke nabo wuce ya bo kunde da egi wuce ego ego afuwa ego abiya nye na fivo na jina annabi ga wa ge awa boro alasan wayan na ko awa bo abeya kábọ̀ ní ẹni fífọ́ ní mi àìjẹ jáde wọlé làwọn fún gbé ìgẹ̀gẹ́ na jiná náà jà ń bá àdébí ajídá gbẹ nánú jiná mo má sùn fíw wọn yóò yóò ká tó kú ti bù tó sọ náà kú nẹ́mi jí wọn alábá ebó ebó jiná ń gá wọn. evo na de kanga na itasa evo abia na nige tasa be kase tasa be eje beje da bi jin na yebo ala ni bi jin no yo lo lo fibo ko lo ya labe a changa ma ju wa wa wa ga atem ma ga du zun to tun o ma be ma da wa ba wa ya fo zakó fami ètò bó sòkó yà wá sàn yà nà ọwọ́ fàwọn bẹ àmúrí ìnà làbà sí irú gbájú jésù má zùkú tàmà kó zùkú sùn kó zùkú tó àbà kó zùkú ọbẹ̀ ẹni kámi ndọ́ndọ̀ náà ọ̀gá tiẹ̀ ká nìyà wáyọ̀ àdúrà náà bà àgùntàgà òsùn nínú ọ̀gá bẹ́ẹ̀ náà. Sou com família.